gbogbo ẹ̀yin èèyàn wa mo mọ̀ tó kí yín káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo ayé ibi tẹ́ ti lórí ọ̀fẹ́ tẹ́ ti ń wò wá Mr hmm. Olamike ẹ̀yin tẹ́ ní àwọn ti tọ́jọ́ mẹ́ta tẹ́ ti gbúròó mi ti ọlá Mr Olamike ṣé kò sí kò sí nǹkan kan ẹ mọ̀ most of the time èèyàn máa ń bísí àwọn iṣẹ́ máa ń jẹ́ kéèyàn ò bísí ṣùgbọ́n Mr Olamike tún ti wá tún sọ lórí àwọn nǹkan kan o eléyìí àákẹ́kọ̀ọ́ tó lágbára ń ṣé mọ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta àwọn èèyàn ń fa kí náà ń pè passport international passport wọ́n ń fa ya torí ìpinnu ń bí wọn lórí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní location nine gbogbo ọ̀rọ̀ tó wà mí ó ní ṣe pẹ̀lú ẹ̀ ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ eh, Yorùbá nation ó ní ṣe pẹ̀lú ìrìn àjò tá à ń rìn ẹ̀yin èèyàn ẹ tún ká lọ ẹ tún wá gbà wọn àṣírí tó ṣe kókó tó ṣe pàtàkì tá a nílò tá a gbọ́dọ̀ mọ̀ ṣùgbọ́n mi ò ní gbà wá lákòókò rárá lórí eléyìí Mr Mike ẹ kú ṣe ọpọlọ ọlọ́run mọ̀ fún yín ṣe orílẹ̀-èdè wa táwọn òwájú àjọ débẹ̀ ní láṣẹ Èdùmàrè ṣùgbọ́n kí n tó gbé Mr Ọlá Mike wọlé ẹ̀yin tó jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ mọ́ gbàgbé ẹ bá wa subscribe sórí ìkànnì yìí bẹ́ẹ̀ bá ti wá subscribe tán kíní kan ń bẹ wájú ẹ̀ bíi agogo báyìí ni ló ṣe rí ẹ̀tẹ́ bẹ́ẹ̀ bá ti tẹ̀ bàbá ń ṣe live show lọ́wọ́ yóò sọ fún yín bàbá fi fídíò tuntun sórí ìkànnì wa kíá ẹ̀yin lẹ́ẹ̀ jẹ́ ní àkọ́kọ́ tí ó sọ fún kì wá tún ṣèyẹn nìkan gbogbo àwọn news update tá a máa ń ṣe lórí ìkànnì wa oríṣiríṣi àwọn ètò tá à ń ṣe ní pẹrẹu lẹ́ẹ̀mọ̀ gbádùn gbogbo àwọn ètò wa lọ ṣùgbọ́n ẹ mọ́ gbàgbé náà YouTube channel Mr Ola Mike náà wà o eh, Dr Ola show lórí YouTube ẹ bá wọn subscribe sórí ẹ náà ó wà very very important ẹ subscribe sórí ẹ ẹ mọ àjẹ ńdá yín lágara ẹ jẹ́ kí n gbé mi sọ lámàìkì wọlé ká tún wá gbọ́ gudugbẹ ọ̀rọ̀. lẹ́nujọ́ mẹ́ta yìí àwọn èèyàn kan ń fa ìwé ìrìnnà wọn pásítọ̀tì wọn wọ́n ń fàyà ó wà lórí ẹ̀rọ ayélujára àwọn kan ti ṣe bẹ́ẹ̀ rí nígbà kan àmọ́ lẹ́nujọ́ mẹ́ta torí gbogbo làásìgbò àti gbogbo ohun tó ń ṣẹlẹ̀ àwọn èèyàn kan tún bẹ̀rẹ̀ sí ṣe bẹ́ẹ̀ wọ́n tún ń wúrú wá ẹ́ mo wá wò ó mo ní ok kò sí láburú ń bẹ̀ o ẹ má sì mí gbọ́ ẹni tínú ń bí nítorí ohun tó ń ṣẹlẹ̀ àti gbogbo orúdurùdu rédèrèdè tó fa pásítọ̀tì ẹ̀yà ó lẹ́tọ̀ọ́ sohunkóhun tó bá wù ú láti ṣe òun ló nira ẹ̀ èròǹgbà ọkàn ẹ̀ ni àmọ́ mo fẹ́ jẹ́ kí a ṣàkíyèsí kinní kan mo fẹ́ pe àkíyèsí yín sí kinní kan ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ tó ń fa pásítọ̀tì wọn yà yìí kò sí ọ̀rọ̀ ẹ̀yà là ń sọ bóyá ìgbò àbáwúsá àbí yorùbá no ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ rí i pé ilẹ̀ òkèrè òkè òkun ni wọ́n ń gbé wọn gbé nàìjíríà òun ló wáá mú mi ló ta mí jí pé hmm, mo ní láti ṣe nǹkan kan a ní láti bára wa sọ̀rọ̀ ká gbára wa níyànjú ìwọ tó bá wà nínú nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń gbé nàìjíríà má ṣàfarawé o má fa passport ẹ̀yà mo fi ìyọ́nú ọlọ́run ọba bẹ́ẹ̀ mo fi elédùnmarè bẹ́ẹ̀ mo mọ́rọ̀ bọ̀ lápò ni o mi ò tí ì yọ jáde tán nígbà tí n bá délẹ̀ ohun tí mo ń sọ yóò yé ọ ó rí ìdí tí mo ṣe fẹ́ gbà ọ lámọ̀ràn tí mo fẹ́ gbà ọ màá sì fi ìtàn kan tó jẹ́ ojúlówó tó jẹ́ òótọ́ kì í ṣe ẹnikẹ́ni ní o èmi gangan ọ̀rọ̀ ara mi ni màá fi ṣàpèjúwe fún ẹ kó lè yé ẹ ojú ọlọ́run dẹ̀ rí mi ohun tí mo fẹ́ sọ fún yín ìtàn tí mo fẹ́ fi gbé kì í ṣe àròsọ o kò ń ṣe rọ́ o ohun tó ṣẹlẹ̀ sí mi gangan ni o ni mo fẹ́ fi gbé fún yín kó lè yé yín dáadáa bó bá bó bá dìde <laughs> bó bá ní inú ń bí ọ pẹ̀lú gbogbo ohun tó ṣẹlẹ̀ bó bá fa passport ẹ̀ ya o lẹ́tọ̀ọ́ láti fàyà ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni o ò ṣe àṣìṣe ṣùgbọ́n ohun tó burú ń bẹ̀ tó kọ mí lóminú ni pé tó bá fàyà ṣó o ní ìwé ìrìnnà tìlú mi tó fẹ́ máa lò tó bá di hehehe tó di họ́wùhọ́wù oníkálukú ń gbẹ́rù ẹ̀ níkálukú ń sá lọ só níwèé ìrìnnà tí wọ́n fi da ọmọ tó bá fẹ́ wọ̀lú onílùú tóró ṣe kókó ó ṣe pàtàkì o ó dùn ó rọrùn fẹ́ni tó wà lókè òkun bí èmi bí mo ṣe jókòó yìí mo lè sọ fún yín pé ẹja jáde ni ẹ má jà àgbà ẹja àṣegbà ẹja àṣàwo tó wọn pé kí òkun lèmi wà èmi ní excuse láti sọ fún ọ ìdí tí mi fi ní síbẹ̀ ṣùgbọ́n èmi kọ́ ni mo tì ọ́ sí nǹkan kan o èmi kọ́ ni mo rán ọ níṣẹ́ ohun tó wù ọ́ lọ́kàn ẹ̀ tó rò tó fẹ́ ṣe òun ló lọ ṣe at the end of the day nítorí pé tí ò bá tọkàn ẹ wá kí ló tó lọ ṣe wọ́n lẹ́ni tá a kọ́ níkà tó gbà tinú ẹ̀ ló pọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni èmi wà lókè òkun èmi ò ní parọ́ fẹ́nikẹ́ni nínú yín bẹ́ẹ̀ ni I'm a citizen of the United States of America I have my US passport likewise my Nigerian passport méjèèjì ni mo ní bẹ́ẹ̀ ni jẹ́ǹsì òkodoro àtòótọ́ ọ̀rọ̀ fún ẹ tó bá wù mí tí n bá fẹ́ wá sí Nàìjíríà lọ́la mo lè má lo Nigerian passport mi mo lè mú US passport mi lọ sí Nigerian consulate kí ni kan fún mi ní visiting visa mo fẹ́ ṣe vacation lọ Nigeria. is either they stamp it or they refuse me wọ́n á ṣe ìkànnù méjèèjì ni nǹkan tó bá fi mú wọn tí wọ́n stamp ẹ̀ mo lè lo US passport mi mo lè wọ Nàìjíríà mo lè máa wọlé kí n máa jáde tí nǹkan kò ní ṣẹlẹ̀ the only difference there ni pé mi ò wọlé gẹ́gẹ́ bí ọmọ onílùú mo ń wọlé bí àjèjì tó wá visit mò ń wọlé bí ọmọ amẹ́ríkà so tí mò ń sọ yọ amọ́wọ́ tó wà nàìjíríà tó jẹ́ pé pásítọ̀tì nàìjíríà nìkan ló sì ní lọ́wọ́ yes láṣẹ Èdùmàrè a máa gbalẹ̀ yorùbá wa a máa ní pásítọ̀tì ilẹ̀ yorùbá ọmọ Ìgbò máa gba biafra wọn wọn máa ní pásítọ̀tì biafra haúsá máa lọ sí àrèwá wọn wọn máa ní pásítọ̀tì àrèwá láṣẹ Èdùmàrè ṣùgbọ́n àti ìdébẹ̀ kò tí ì ṣẹlẹ̀ ẹ má jẹ́ ká ṣe nǹkan tó lè padà wá di pé ah ǹbá mọ̀ kí n má ṣe bí mo ṣe ṣe yìí o báwo mo ṣe wá fẹ́ ṣe báyìí ẹ má jà báyàn dárú ẹ̀ lásà ẹ má jà tọwọ́ bọ irú nǹkan bẹ́ẹ̀ mo mọ̀ pọ̀rọ̀ mi ò ti máa yé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọlọ́gbọ́n tẹ gbọ́n jù mí lọ tẹ wà lórí ètò yìí ọ̀rọ̀ mi ò ti máa yé ọ̀pọ̀lọpọ̀ yín okay those people that are tearing up or burning their passport Nigerian passport they live abroad they don't live in Nigeria. which means they have another passport. They have dual citizenship. And if tomorrow they decide to go to Nigeria, they can present their foreign passport at any Nigerian consulate and apply for a visiting visa, which means they can still enter and come out of Nigeria with their foreign passport as long as the Nigerian consulate grant them the permission to enter on their foreign passport which means they don't have any problem but you that you stay in Nigeria you only have one passport your Nigerian passport if you tear it up or you burn it it means you cannot go out if anything happens you are stuck Then, pe àkíyèsí ẹ̀sìn kìíní kan kí ló mú ẹ yìí pé tí wọ́n bá ní lágbájá sílùú wọ́n sáré mu wọ́n sọ pé wọ́n ti gba passport lọ́wọ́ ẹ̀ even if you have a foreign passport they will seize all of them from you you know why because they don't want you to go out they want to keep you in there bẹ́ẹ̀ ni because it remains a fact that nobody can change you cannot go anywhere without a passport either fake or original But it is always in your best interest to have an original passport of a country. It has to be original because let me bust your bubble. The moment you are trying to travel with a fake passport, if you are caught, if you are caught with a fake passport, that is a crime. That is a crime. There is no crime in you trying to escape and travel or run away from your country if you feel you are in trouble. Even if you are caught in a foreign land, you can tell them you want to seek asylum. Ó lè sọ fún wọn ok ẹ asylum. One lásìlọ́m wọ́n lè pa ẹ̀mí mi sábọ̀ passport mi and they can look at your passport and identify you eh? by what standard eh? by the standard set by uh, United Nations you are entitled to seek for asylum in a foreign country when you feel your life is threatened. Now ask yourself, if you burn or tear up your passport and something comes up, you have to, you know, run for your life. How are you going to do it? How are they going to identify you? Yes, you might get lucky and say, oh, I was not able to come with my passport. But that would be a long process. It would have been easy if you have a passport. It will be like a straightforward thing. A lot of people come into the US and then they file for asylum. They submit their passport. And most of them get lucky, they get granted. It depends on what you tell them. Oh, somebody is trying to kill me back home. And you get lucky, they allow you. Okay, look at uh, what's her name? DJ Switch, Nick Ensas. She's no longer in Nigeria right now she lives abroad, if she doesn't have a passport, if she doesn't have a way to travel, how will she be able to get out of Nigeria? You can say, okay, I'll go and do another one. What if they already flag your name? Remember now, the internet is so powerful. Every moment you come online and you do something, especially when some people feel like, oh, so you are tearing your Nigerian passport you are saying it doesn't mean anything. Then you want to come back and say you need a new one or you, you, you can't find it. They will bring out that video and show you, where we saw you tearing it up or we saw you burning it. They can decide not to issue another one because now they can decide to treat you as a criminal. That, that, that's an offense because that's an official document belonging to that country. Yes, you paid your money to get it. In essence, what I'm trying to tell you is let's be careful. Don't mimic everything you see online. Don't mimic everybody you see online. As I'm sitting down right here, I can decide to go inside my room and bring out my Nigerian passport and tear it to pieces or burn it. That's because I have another passport of another country that I can use to go anywhere I want to go. But you, you probably have only one. And you don't have any other one yet. I don't care whatever fallacy or whatever story anybody's telling you anywhere. If a passport come and become, Don't deceive yourself. Ask yourself, is that passport recognized yet? No. If your answer is no, then you need to think twice before you do anything funny or anything crazy. Now, for me to tell you how powerful your passport is and how powerful everything about you is when you are trying to go to a foreign land. I don't care how you are trying to go in there or let's say you are already in there. So let's come into my own story now that I want to tell you, my own experience. Uh, before I go further, I'm going to branch somewhere. If my uncle is watching right now with his wife and the people that knew me when I first came into this country, I want to thank all of you for everything you did for me. Ìwọ Obawa ó America àbí any any foreign country tó o bá mọ iye àwọn èèyàn tó dé sọ́dọ̀ wọn gbà tó kọ́kọ́ dé mo fi yọ́nú Ọlọ́run bẹ̀ ọ́ lásàálẹ̀ pé wọ́n kó kí wọn kó dúpẹ́ lọ́wọ́ wọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé o bá wọn pàdé nítorí pé ìrànlọ́wọ́ ńláńlá orí ńláńlá ò ní wọ́n ṣe fún ẹ irú èmi báyìí mo mọ̀ ọ́ lóore bí mi bá mọ̀ tẹ́lẹ̀ mo ti mọ̀ because I've come to understand that it matters a lot the kind of help you get when you come into a new country. It don't matter how you came in. Yes, you can come in with all your papers. Yes, I came into the US with all my papers. I had my green card when I came in. I mean, like, I came in legally because I won a fiscal lottery, right? So I, I didn't have any problem coming in and I don't have to hide. But even with that, it's not easy. But with the help of people around me, like my uncle, the wife, and their friends and everybody around, they were able to help me and guide me. It don't matter how much you know. I mean, how much you knew from where you're coming from. You are now in a different place, a different land. And the people there, no matter how little they know, whatever they tell you matters a lot. It will help. It will go a long way. The kind of guidance and advice they give you will go a long way. Yes. So why am I saying this? I want us all to understand this the mentality we always have when we are coming from back home is different from what is obtainable here in the US. So I came in with that type of mentality, thinking, you know, I can wake up anytime and go to my brother's house, my uncle's house, and they, they should be able to do some things for me. And, you know, back home, I can be in your house as my family member and not worry about how you pay your light bills, how you feed or anything and just be eating and nobody will say nothing but i'm telling you tonight it's not like that when you go into a foreign land but most of us we don't know this we don't know that the people we are staying with they are going through a lot to put food on the table to make sure the light stays on to make sure there's a roof over your head to make sure the water is flowing we don't know that we are just living large so I'm grateful and I'm glad, and I'm saying it tonight for what all the people around me when I came in, for everything they did for me. Because I was so lucky when I started working, I did not have to spend a dime out of my check. Every time I get paid, I bring my check home, I put it in my luggage. I didn't touch it, I didn't cash it, nothing. So I had like maybe about 20 checks or more when I finally decided to go, you know, to cash the check, I have to open a bank account. So I decided to go to the bank. I'm talking about in those days when you need to bring three or four references before they will open an account for you. You just showing up with your passport and your green card or whatever at the bank doesn't mean you can open an account in those days. They need people that are already living here, that have that are working, and are not criminals to come and be your reference for you to open an account in any bank. I didn't know all that. I walk into the bank. Mm-hmm. Oh, I want to open an account. So I, I brought all these checks in and I, I laid down my passport, my green card, and everything. And this woman, this white woman, looked at me and, and she was laughing. She said, Young man, where are you from? ìyá mi tìyín ò da ọ tìyín ò ní bàjẹ́ <laughs> ọmọ Yorùbá ni mí láti Nàìjíríà ẹ dákun mo fẹ́ sí àkáǹtì and she look at the check she saw the name of the company say you work here and the funny thing was ibi tí mo ti ń ṣiṣẹ́ àtọ̀dọ̀ wọn ní báǹkì wọn wọ́n lè fẹsẹ̀ rìn débẹ̀ so she knows where I work he say oh yeah I've been seeing you in that place okay but Didn't anybody tell you that you need some references to open an account? I'm like, uh-uh, because I don't buy me some your TMO. They said, yes, you do. But she looked at the checks. She counted the number of checks. And she looked at the amount on each of the check. She said, how are you able to do all this, to keep all these checks? So how have you been feeding? You are working. You didn't cash your check. You are not spending your money. You must have a lot of money and i was just standing there looking at her like owó wo èmi ò lówó kankan àwọn ọ̀nkú mi àtìyàwó wọn <laughs> àwọn náà ń bọ̀ mí ilé wọn ni mò ń gbé èwo ni ìwọ ń sọ lẹ́nu but she now told me well i need a reference to open an account i mean three references so i look at her i said i have to pay this cash i mean check i have to deposit this check, this check today because i'm trying to move to my own place and I want this done. I've already gotten a place and the landlord is waiting for me to, you know, to make some payment. So I'm actually going to need a, a blank check or something today so that I can retain this apartment that I just got. So whatever you have to do. So she look at me. Eh, ó tún máa ń dá lọ́pọ̀lọpọ̀ ìgbà. Oore tí àwọn òbí èèyàn ń ṣe kò síbi téèyàn ti lè gba oore yẹn. Kò sígbà tí Ọlọ́run ò lè san oore fún yàn ìyáàfin yìí òyìnbó ni ó wá sọ fún mi ó ní it's not common láti rí dúdú tó sèfù owó tó sèfù check ìjọba ẹ̀ ó ní but I can see something you are not actually from here so maybe that is a factor in what I'm seeing ó wá ní I'm going to help you òun ni manager báǹkì yẹn ó ṣẹ̀ṣẹ̀ di manager báǹkì yẹn ni ó ní. I've just been promoted to the manager and I'm going to do something that we don't normally do for you today. Ó lóun máa dúró as number one reference fún mi based on nǹkan tóun rí i pé kò common láàrin dúdú kí èèyàn kó check ìjọba kó má nà ẹ rántí pé mo ní kí ló fẹ́ mi láǹfààní àti kó check ìjọ torí pé ọrùn ọ̀nkú mi àtìyàwó ẹ̀ lèmi ń jẹun sí tí mò ń gbé sí so kò sí èyí tó kàn mí mi kò sí nǹkan tí mo fẹ́ fowó yẹn ṣe so ó wá gba check yẹn lọ́wọ́ mi ó wá ní ó wá pe àwọn méjì lára àwọn tó tún ń ṣiṣẹ́ nu báǹkì yẹn ìwọ ìwọ ẹ máa bọ̀ àjọ fíìlì fọ́ọ̀mù ìfarakùnrin ni àwa mẹ́tẹ̀ẹ̀ta la máa ṣe rẹ́fẹ̀rẹ̀nsì ẹ̀ mo jẹ nínú oore àti àánú tí àwọn òbí tèmi náà tán ti ṣe sẹ́yìn ni èèyàn dúdú náà ṣe fún èèyàn funfun náà ṣe fún àfin ni ọkùnrin ni obìnrin ni arọ ni ó buké sẹ́yìn ni èmi ò mọ̀ àmọ́ mo mọ̀ pé ń jọ yẹn àánú ni mo rí gbà nínú oore táwọn òbí mi tí wọ́n ti ṣe sẹ́yìn mo jèrè ẹ̀ ń jọ yẹn wọ́n ṣí àkáǹtì mi fún mi bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yẹn lọ́wọ́lọ́wọ́ yìí tí n bá wọnú báǹkì yẹn lọ́la bí àwọn ọmọ mi ìkankan nú àwọn ọmọ mi tán bá wọnú báǹkì yẹn àbí ìyàwó mi wọ́n dá wọn mọ̀ níbi tí ìyá yẹn ṣe dé kò ń ṣe báǹkì kékeré o kò ń ṣe pé wọ́n lórúkọ but personally mi ò dẹ̀ lówó débẹ̀ but if I walk into that bank they know me they know my name ìyá tí mo ń sọ ó ti retire ansìn ó ti bá tiẹ̀ lọ but if i go into there are three branches tí mo mọ̀ tí mo máa lọ if i walk into any of them they know me they call me by my name bó o bá mú chẹ́ẹ̀kì lọ́bẹ̀ tó ló fẹ́ gbà á they will call me on the phone before they pay you ìpè ṣé mi ni mo kọ chẹ́ẹ̀kì they know my signature wọ́n mọ ọmọ mi tó kéré jù níbi tí ọlọ́run ṣe oore yẹn fún mi dé wọ́n á ṣe àkáǹtì yẹn fún mi níjọ́ yẹn so ìyá yẹn ti mọ̀ mí ṣe mọ̀ níjọ́ yẹn náà wọ́n make photocopies gbogbo document mi my Nigerian passport my green card uh, kí ni wọ́n tún béèrè lọ́wọ́ mi uh, kí ni ìwé tán fi gbà mí síṣẹ́ níbi tí mo ti ń ṣiṣẹ́ pé ibi tí mo ti ń ṣiṣẹ́ ni so wọ́n ní document yẹn nínú fáìlì wọn kí ni ó mú mi lọ bẹ̀ kí ni mo fẹ́ fàyọ gbogbo ìgbà yẹn wá yá mo ní mo fẹ́ join iṣẹ́ ológun mo fẹ́ join navy i want to be a naval officer in the us mo lọ síbi tí wọ́n ti ń gbàyàn síṣẹ́ navy mo ṣe gbogbo nǹkan tán ní ká ṣe mo ṣe everything mo pass exam ok ó wá débi physical ṣe àwọn pé mi tí mo ṣẹ̀ṣẹ̀ dé láti nàìjíríà táàmù yẹn tún wá jẹ́ ìgbà òtútù òtútù mú so ara mi ò tí adjust òtútù yẹn ò tí mọ́ mi lára so ìgbà tí wọ́n ṣe physical i passed every other thing but my blood pressure was high wọ́n wá sọ fún mi pé torí blood pressure mi tó high yẹn <laughs> wọn ò ní jẹ́ kí n lọ sí navy o aráàdìgbà tí mo sọ fún yín wọ́n sì ogun iraq àti iran ó ń lọ lọ́wọ́ ń gbà yẹn bẹ́ẹ̀ ni ìgbà yẹn lógun yẹn ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ wọ́n wá ń sọ fún mi pé but àwọn lè gbà fún mi kí n join US Marine àbí kí n join US Army I told you this some people might think it's a lie you know why they want me to join the Marine or the Army because they want to send me to war immediately tọ́tà mi bá máa lọ kú kó lọ kú tó bá dẹ̀ máa yè kó yè because wọ́n sì prefer kán gbà ẹ wọlé sílùú wọn kán rán ẹ lọ sógun kó lọ jagun fún wọn bọ́wọ́n nígbà ẹ wọlé kan wá gbé ẹ sí ọlọ́pàá ò tí ì dọmọ ìlú wọn ò tí ì di citizen green card ló gbé dání it is called internal security they will not put you there ara àdín nìyẹn ta fi ní láti gba ilẹ̀ yorùbá ká mọ̀ pé ọmọ yorùbá ara wa tá a dọmọra wa àwọn la fi ṣe internal security wa àbí bẹ́ẹ̀ kọ́ ni òun la fi mọ̀ pé we are safe it's not that i will be talking to a policeman in yorùbá land and that policeman doesn't understand my culture he doesn't understand me which means he can do anything with me he can play any game mo yà síbẹ̀ yẹn náà ni ẹ jẹ́ ká padà sójú ọ̀nà so wọ́n wá sọ fún mi wọ́n ní high blood pressure tí mo ní yẹn uh, the only way tán lè fi wave fún ẹ̀ fún mi kàn jẹ́ kí n máa lọ àfi tí n bá máa lọ sí marine àbí kí n lọ sí army gbogbo àwọn tá a jọ wá tá a jọ sẹ̀sán tá a jọ ríra wá bẹ̀ àti àwọn tó jẹ́ Africa America tá à ń pè lákàtà bí àti funfun wọn tá a ti dọ̀rẹ́ tá a jọ pàdé lóòtẹ́ tán kó wá sí inú wọn ń dùn tó ń ṣe yes I want to be a marine I'm going to war èmi ń wora mi pé war báwo marine báwo no I want to go to the navy navy yẹn gangan ló wù mí òun ni mo fẹ́ but they told me because of that blood pressure now there was this Nigerian woman among the uh, the panels àwọn tí wọ́n ń ṣe uh, physical check-up yẹn fún wa she's a medical doctor and she's from Nigeria olúwa sọ fún wọn ní wait a minute leave this guy alone he just came from Nigeria the change in uh, atmosphere the change wípé òun ló ń affect body temperature kò tí acclimatize kò tí ara ò tí wà use mọ́ weather òun ló jẹ́ kó ní high blood pressure wípé àwọn ò ṣẹ̀ṣẹ̀ máa rí irú ẹ̀ ipe a lot of people from Africa when they just come in tó bá dìgbà winter they, there is every tendency they will have high blood pressure wọ́n ṣáà insist ipe no wọ́n wá ní òkè pé nǹkan tó lè ṣe fún mi wọ́n ní thank you uh, alàgbà kofo ṣọlágbadé mo rí yín bẹ́ẹ̀ alàgbà àríyọ̀ ọlámídé uh, alàgbà èjìkúnmi ìfẹ́ dọ̀tun owólabí mo rí yín bẹ́ẹ̀ ṣe gan ni ìyáàfin Esther Adétóun Ewétúgà JP mo kí yín ẹ káàbọ̀ sórí ètò thank you ah, ọpẹ́ olúwa ni ẹ káàbọ̀ ẹ ṣe gan ni mo kí gbogbo wa o gẹ́gẹ́ bí mo ṣe ń bá ọ̀rọ̀ bọ̀ wọ́n ṣáà insist ìyá yẹn náà ń bá wọn fà á pé why do you want to treat him like that ó qualify ó ṣe exam ó pass ó ṣe gbogbo nǹkan everything wà okay ṣe bẹ́ẹ̀ wéèfù fún other people tí wọ́n jẹ́ ọmọ ìlú yín they insisted ìgbà tọ́rọ̀ yẹn fẹ́ di wàhálà recruiter mi tó mú mi lọ ó wá lọ bá wọn ṣe mí tì wọ́n wá padà wá wá ní okay wọ́n ní this is what they need me to do they want me to go back wọ́n wá ní kí n lọ máa lọ sí fire station tó bá súnmọ́ mi kán máa bá mi ṣe temperature i mean kán máa bá mi wo uh, blood pressure mi kí n máa lọ láàárọ̀ kí n lọ lọ́sàn-án kí n dẹ̀ lọ nírọ̀lẹ́ kán máa rìkọ́ọ̀dù mẹ́tẹ̀ẹ̀ta wọ́n fún mi ní pépà kan kán máa bá mi rìkọ́ọ̀dù ẹ̀ síbẹ̀ kí n kíìpù ẹ̀ ipe so tó bá yá wọ́n máa pè mí màá wá mu wá if it is okay wọ́n máa jẹ́ kí n máa lọ ok mo mú mo kọjá mo pè ya tó bí mi lọ́mọ mo sọ fún wọn you know what my mom told me mom mi ni tó bá jẹ́fẹ̀ẹ́ ọlọ́run ni ọ ní ní blood pressure ọ lọ ṣùgbọ́n tó bá ti ní ológun blood pressure ni tẹ́mi rẹ̀ ò sì ṣe army àti marine mọ́ mọ́kànjú o lọ wáṣẹ́ mi nǹkan lọ máa ṣe mo padà sílé mo padà síbi iṣẹ́ mi torí mi ò fi ṣẹlẹ̀ mo ń ṣiṣẹ́ mi lọ ṣe wá rí within the time tí mo fi lọ ṣe blood pressure tí mo ń lọ bí iṣẹ́ mi tí mo ń ṣe mo ráàánú gbà lọ́dọ̀ Ọlọ́run gidi gan ọ̀pọ̀lọpọ̀ gan tó mọ̀ mí gbà tí mo dé Amẹ́ríkà tí wọ́n jọ mọ̀ lùi ìgbà tí wọ́n padà rí mi láàrin oṣù mẹ́fà tí mo ń dágbé tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n máa ń wò mí ni pé ah, àbíwọ ọ̀gbẹ́ni tá a rí tó máa ń gun kẹ̀kẹ́ lọ bí iṣẹ́ ń gbà ńkọ́ ìní torí bí iṣẹ́ mi ò jìn púpọ̀ sílé àbíwọ ikọ́ ìní because láàrin oṣù mẹ́fà mo ti ra mọ́tò mọ́tò tí mo dẹ̀ ń lò ó dáa ó ṣe é wò lójú so they were wondering like ah ah lẹ́nu gbàwo sígbàwo ṣé wàá rí ìyá òyìnbó tó wà ní báǹkì yẹn ó máa fẹ́ràn mi o every time tó bá ti rí mi inú ẹ̀ máa ń dùn ní a máa ní i just love to see you kódà ó ṣe é débi pé ó lóun ti adopt mi pé mo ti di ọmọ pé because mo jẹ́ kóun rí another side dúdú pé kò sí nǹkan kan tó ràn pẹ̀lú dúdú níbi tí ọlọ́run kẹ́ mi dé tí mo rójú rere ọlọ́run gbà tí mo ráàánú gbà mo wá ń lọ mo wá ń bọ̀ so torí bí gbogbo nǹkan ṣe wá rí fún mi yẹn ṣé ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ mo wá lọ ibiṣẹ́ ńjọ́ kan kí n tó ti ibiṣẹ́ dé wọ́n lọ fọ́ lé mi wọ́n fọ́ ilé mi yes o lè fọ́ ilé mi wọ́n kó gbogbo nǹkan tó dánú lé mi mo wá ní lọ́gẹ́jì kan lọ́gẹ́jì mi tí mo gbé wá láti nàìjíríà ni inú ẹ̀ ní gbogbo credentials mi nigerian passport mi green card mi international driver license tí mo kọ́kọ́ ń lò kó tó di pé mo gba us driver license ó wà nù ẹ̀ mo ra àwọn jewelries kan tí mo fẹ́ kó ránṣẹ́ sí mọ́mì mi mo kó sínú ẹ̀ aago ó wà nú ẹ̀ àti àwọn aṣọ tí mo rà tí mo ní tí bá rẹ́ni tó ń lọlé màá kó ránṣẹ́ sí mọ́mì mi gbogbo ẹ̀ wà nú ẹ̀ àwọn aṣọ native tí mo kó wá wọ́n wà nú ẹ̀ bọ̀ mo ti ní padlock ṣe máa wọn padlock tá a máa fi ń ti luggage tá a bá fẹ́ travel yẹn ó wà lẹ́nu ẹ̀ so dá pípa tẹ́ni yẹn fọ́lẹ́kùn tí wọ́n wọlé tán fọ́ gíláàsì sliding door tó máa ń wà lẹ́yìn ibi kitchen yẹn òun náà fọ́ wọlé wọ́n ń kánjú pé gíláàsì táwọn fọ́ bóyá àwọn tó wà nísàlẹ̀ wọ́n máa gbáriwo ó ṣeé ṣe kan ti pọ̀ ọlọ́pàá àbí kéèyàn kan fẹ́ yọjú wọ́n kàn gbé lọ́gẹ́jì yẹn bẹ́ẹ̀ torí pé wọ́n rí sí wọ́n gbé gbogbo ẹ̀ lọ gbogbo credentials mi ó wà nù ẹ̀. so gbà tèmi ti bi iṣẹ́ dé tí mo rí nǹkan tó ṣẹlẹ̀ mo pe landlord mi mo pe ọlọ́pàá ọlọ́pàá dé wọ́n ṣe report wọ́n rí everything now mo ti ń débi tí ẹ ti máa understand the pàtàkì tó wà attach mọ́ passport àti ibi téèyàn ti wá mo ti ń débẹ̀ mo fẹ́ ká farabalẹ̀ kó lè yé gbogbo wa dáadáa ẹ rántí pé mo ní olè fọ́lé mo pe ọlọ́pàá ọlọ́pàá wa wọ́n document ẹ̀ that's one thing they have in America bá a ṣe ń sọ̀rọ̀ lẹ́nìí tí n bá lọ sí city yẹn lọ́la wọ́n ń pe bẹ́ẹ̀ ní palmetto tí n bá lọ bẹ̀ lọ́la tí n bá ní mo fẹ́ kí wọ́n bá mi púlù rẹ́kọ̀dù kéèsì yẹn jáde wọ́n máa púlù ẹ̀ jáde gbogbo nǹkan tán kọ síbẹ̀ ń jọ yẹn wọ́n máa print ẹ̀ jáde fún mi kì í ṣe pé ó máa dà wá tì pé wọ́n ní rí mọ́ wọ́n máa wá jáde fún mi all I have to do is go there tell them what I want if I remember the date and then tell them my name and tell them the the uh, apartment number the address wọ́n máa púlù ẹ̀ jáde lórí rẹ́kọ̀dù wọn wọ́n dẹ̀ máa print ẹ̀ fún mi wọ́n á dẹ̀ wọ́n á dẹ̀ wọ́n á fi stamp wọn sí pé yes ẹni yóò parọ́ o òótọ́ ni nǹkan tó sọ pé ó ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ wọ́n máa mú fún mi so wọ́n wá wọ́n document everything wọ́n ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe wọ́n lọ now time tó yẹ kémi padà lọ sọ́dọ̀ àwọn navy ó ti wá tó ẹ máa wo nǹkan o ìgbà tí mo kọ́kọ́ lọ wọ́n ti gba gbogbo àwọn document mi wọ́n ti photocopy ẹ̀ ó wà nù file tí wọ́n create fún mi ngbà tí mo bẹ̀rẹ̀ exam tí mo ṣe gbogbo ẹ̀ they have all my documents everything necessary photocopies of my credentials from primary up till tertiary institutions tí mo lọ gbogbo ẹ̀ wà lọ́wọ́ wọn copy of my passport ó wà lọ́wọ́ wọn copy of my green card ó wà lọ́wọ́ wọn but remember now o lè ti gbé original lọ àtàrà original yẹn làwọn ti ṣe photocopy tó wà lọ́wọ́ wọn wọ́n dẹ̀ rí i wọ́n mọ̀ pé àwọn làwọn gba original táwọn fi ṣe photocopy you know when I went back and they process all my stuff and they say oh we are ready to send you back so you are going to the camp wà lọ bẹ̀rẹ̀ training but you know what they ask for wọ́n ní kí n lọ kó original gbogbo àwọn credentials mi yẹn wọ́n ní kí n lọ kó wá ibi tí problem ti bẹ̀rẹ̀ nìyẹn so I now told them pé ah mi ò ní mọ̀ ṣebí mo di fún yín jọ́ kínní àná ẹni photocopy náà ó dẹ̀ gbé fáìlì mi ó fi hàn mí bá ó ní yes we have all the photocopies they are right here ó dẹ̀ ṣe ó fi hàn mí ó ní but I need the original copies to verify again before we finish processing your files mo ní o lè fọ́lé mi o lè ti gbé luggage lọ inú ẹ̀ ló wà I can bring you the police report ó ní police report ó ní kí sùúrù ó dìde ó lọ ó padà dé ó ní òun sọ́ọ̀rì ó ní mo lè mú police report wá ó ní but that will not help ó ní okay do you have any form of identification right now that identifies you that says it is you and that shows where you came from remember luggage tán even my birth certificate and everything they are all in there i don't have nothing except my driver license US driver license bọ̀bọ̀ yẹn wá wò mí you know because of that lọ́dún yẹn lọ́hùn ọjọ́ tó yẹ kí wọ́n process fáwọn mi kan sọ ìgbà tí máa padà wá tí mo máa máa lọ camp tí máa lọ bẹ̀rẹ̀ training wọ́n sọ fún mi pé àwọn sorry wọ́n stop gbogbo processing yẹn you know what he told me Only right now as you are standing in front of me you are a nobody we don't know where you came from honestly speaking níwájú ọlọ́run ọba téèyàn gbọ́dọ̀ pè jẹ́ rírọ́ ó Only as you are standing in front of me you are a nobody we don't know where you came from Money, but you have you are the one that made photocopies from my original Only yes I know that but nobody will believe me you need to bring it again I need to make fresh copies because this is like we are just processing you now and I really can't prove that you came from Nigeria I need that your Nigerian passport. I need your birth certificate. Where are they? Ó ní kí n lọ mú wá. Ìgbà táwọn rojọ́, ó ní wẹ́, ó ní ṣèbí Nàìjíríà ní consulate l'Amẹ́ríkà. Ó ní kí n lọ bẹ̀ náà, ó ní kí n lọ complain kí n lọ report ara mi, kí n lọ gba passport mi. Ó ní tí wọ́n bá ti fún mi ní passport mi, kí n padà wá. You know, I had no choice ìjọ yẹn ni mo kọ́kọ́ mọ̀ pé the Nigerian consulate in Atlanta is as useless as anything mo bá bọ́ sí online mo bá mú nọ́mbà wọn mo bá ń pe Nigerian consulate the phone just kept ringing the phone just kept ringing nobody picks the call mo pè wọ́n like that for a whole month every day every little time tí n bá ní mo máa ma pè fóònù yẹn máa ma ring nobody picks that phone ní yíyá yẹn even up to now àwọn èèyàn sọ fún mi pé bẹ́ẹ̀ náà ló ṣiṣẹ́ rí i was calling you know ìgbà tó wáyá mo ní okay i might have to go there i went there you know okay kí n tó lọ bẹ̀ mo wá lọ sí bank ìyá báǹkì yẹn ìyá òyìnbó yẹn ọjọ́ tó lè fọ́ lé mi mo lọ bẹ̀ torí mo lọ báǹkì lọ gba owó àwọn owó bíi cash ti máa ń ní pé kí n ná inú luggage tán gbé lọ yẹn owó wà bẹ́ẹ̀ so mo lọ bank mi ní choice mo sọ fún mo ní mo ní láti gba owó owó yẹn dẹ̀ máa pọ̀ díẹ̀ pé ó lè fọ́ mi ó ní really police station pàmẹ́tò yẹn kò dẹ̀ jìn síbi báǹkì yẹn ó wá ní ṣé mo report mo ní yẹ́ mo lọ́lọ́pàá wá mo ní bọ̀ nǹkan tó ń sọ mo ní kò yé mi mo ló dà pé wọn ò fẹ́ treat case mi dáadáa torí pé mo jáfrìkó you know this woman stood up ó ní kí n tẹ̀lé òun ó gbé mi sínú mọ́tò ó sì gbé mi lọ bá ọ̀gá ọlọ́pàá tó wà ń bẹ̀ ó dẹ̀ ń bí ní question níwájú mi ó ní bọ̀bọ́ ìsọ pé òun mẹ́ni tó fọ́lé òun torí mo padà mẹ́ni tó fọ́lé mi yes bọ́ọ̀ funfun kan tó ń gbé ọ̀dọ̀ àwọn neighbor mi nísàlẹ̀ òun ló fọ́lé mi ifun gíláàsì tó yá lọ́wọ́ ńgbà tó fọ́ gíláàsì ojú ibi tí gíláàsì ti yá ó wà lọ́wọ́ ẹ̀ mo ní bọ̀ tún wọn ṣe nǹkan kan torí èmi máa ń wò pé gbogbo nǹkan tá à ń wò ní tv tí wọ́n ní forensic files ẹni tán bá ti rẹ́jẹ̀ wọ́n ṣe dna ojú yẹn lèmi fi ń wò èmi ò mọ̀ pé kò rí o yẹn ó tún ní process èmi o mọ̀ pé wọ́n lè déédéé lọ arrest èèyàn o gbọ́dọ̀ kọ́kọ́ ṣe nǹkan kan ná tí wọ́n máa torí ẹ̀ mú tán bá wá mú wọ́n wá ní you know what a fẹ́ gba DNA ẹ̀ tán bá wá gbà wọ́n wá lọ compare sí evidence torí ẹ̀jẹ̀ tó yí bẹ́ṣíìtì mi nu yàrá nígbà tó ń gbé luggage tó ń kó àwọn laptop owó tó dà lórí bẹ́ẹ̀dì ẹ̀ wọ́n gé gbogbo ẹ̀ wọ́n mú lọ wọ́n láwọn máa fi pamọ́ sí evidence pé mi ò mọ gbogbo yẹn mi ń yarí mò ń bínú ìyá yẹn wá débẹ̀ ìyá yẹn náà wá sọ fún pé náà o pé kò ń ṣe anything like that pé àwọn ń ṣọ́ bọ̀bọ̀ yẹn pépà àwọn ò ní láti sọ fún mi wípé even tó bá wa mọ́tò kọjá lásán tíná mọ́tò yẹn kan bá fọ́ àwọn máa dá dúró ó dìgbà táwọn bá kọ́kọ́ arrest ẹ̀ káwọn tó máa wá process ẹ̀ lọ síbi kéèsì tèmi pé bọ̀ tí ò bá ṣẹ̀ṣẹ̀ kankan níwọ̀n bá àgbà tí ò sẹ́ni tó ka mọ́bi tí ó ti ń jalè yẹn gangan tẹ́ni yẹn ṣetán láti dúró láti ṣe testify pé ọ̀gbẹ́ni mo rí ẹ ìwọ ló fọ́ gíláàsì tó wọnú lé bọ̀bọ́ yìí wípé àwọn ò lè lọ mu ó gbọ́dọ̀ kọ́kọ́ ṣe nǹkan kan náà ó lè jẹ́ ẹ̀ṣẹ̀ míì ló máa ṣẹ̀ even bó ṣe wà yẹn tó bá lọ patí tán bá náà jà ó gbàyàn létí lásán táwọn bá mu táwọn dẹ̀ ti mọ̀ pé mo sọ pé mo suspect ẹ̀ àwọn máa process ẹ̀ lọ síbi kéèsì mi but not until then ìyá yẹn wá wò mí lójú ìyá yẹn wá ní kí n já lọ gbàtà wá kú owó àbí mi ó ní kí la lè ṣe mo ní mi ò mọ nǹkan tí mo lè ṣe mọ́ pé mi ò mọ ibi tí mo lè lọ òun ló wá sọ fún mi ó ní òkè first thing first jẹ́ ká kọ́kọ́ lọ gba social security card ẹ padà let me take you to the social security office I have photocopies of all your documents when you open your account let's go to the office I will bring them out we will make extra photocopies ìgbà yẹn mo ti ń lọ sí school mo ń lọ sí school náà I, I, I will give you photocopies that you can keep and then we will go together I will go and talk to them and see what we can do. Ó tẹ̀lé mi lọ sí Social Security Office. Ẹni tó bá mọ Atlanta dáadáa láti Palmetto a lọ sí Newnan that's a long way. Ìyá yẹn wà lẹ́nu iṣẹ́ o, ó fi ṣẹlẹ̀ níbi tí mo ráàánú gbàdé. Ó tẹ̀lé mi lọ. Kò ṣe pé mi ò lè lọ fúnra mi, but ó tẹ̀lé mi nítorí pé kò fẹ́ kán máa fojú èèyàn tó dúdú àbí tó wá láti Áfíríkà wò mí. Ó fẹ́ tó jẹ́ pé tán bá ti róhun kán lè tètè ṣe nǹkan tó bá yẹ kán ṣe fún mi mo ráàánú yẹn gbà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run rán ya yẹn sí mi àgbàlagbà lẹ́ni tí mò ń sọ yìí o ó wá gbé mi lọ àwa débẹ̀ àjókòó gbà tó yá wọ́n pè mí ó tẹ̀lé mi dé káńtà wọ́n bí wọ́n ní báwo ló ṣe jẹ́ sí i ó ní bank manager lòun ó fún wọn card ó ní mo open account lọ́dọ̀ àwọn ó ní original pé gbogbo original document yẹn òun rí táwọn tó open account fún mi wípé but now kàn wo police report pé kódà òun lọ sí police eh, station yẹn òun bi wọ́n pé ó lè fọ́ lémi lóòótọ́ wọ́n ti kó gbogbo kíní lọ bọ̀ gbogbo káàdì mi gbogbo everything mi ló wà ń the only thing tí mo ní ìsìn ni driver license wọ́n wá ní òkè wọ́n ní kó lọ jókòó wọ́n gba photocopy yẹn lọ́wọ́ ẹ̀ wọ́n wo gbogbo nǹkan tó máa wò wọ́n wá process new social security number fún mi just the card because it's going to be the same number but i need that card i need it because tí mi bá rí there is a problem mo mọ nọ́mbà mi lórí but even tí n bá fẹ́ wáṣẹ́ gan wọ́n máa béèrè káàdì yẹn because wọ́n máa make a photocopy ẹ̀ wọ́n máa fi sínú file so àkọ́kọ́ lọ gba káàdì yẹn náà gbàtà gba káàdì yẹn tán níjọ́ yẹn a ṣe processing wọ́n ní wọ́n máa send ẹ̀ pé mo máa rí nínú mail ìyá yẹn gbé mi àlọ́lé mo kì mo padà síbi iṣẹ́ mo ń ṣe tèmi so ìgbà tó ya káàdì yẹn dé kò pẹ́ sígbà yẹn lọ títí mo wá lọ sí Nigerian consulate I went there in person I went there to talk to them ìgbà tí mo débẹ̀ you need to see how rude how rude they are wọ́n ní dá ẹ lóhùn wọ́n máa ma fi ẹgún lágún gidi tó bá rẹ̀ ti débẹ̀ àwọn ọmọ mọ́là ló máa bá tí wọ́n pọ̀ ń bẹ̀ àwọn haúsá and the few yorùbás that you will find there they won't even look at your face wọ́n á gbójú wọn á ṣe bíi pé wọ́n mọ̀ ẹ́ ni káńtà bí tó máa ti lọ báyàn sọ̀rọ̀ gan <laughs> ibi tó tún burú fún wọn dé tó lè dé chinese chinese ni wọ́n gbé síbẹ̀ and that chinese will treat you like a trash in your own consulate ibi tá a pè ní consulate Nigeria number one wọ́n kọ́kọ́ ṣe àṣemáṣe wọ́n gbé ọmọ Nigeria síbẹ̀ wọ́n gba àjèjì Chinese síbẹ̀ that Chinese now have that air country. she has the guts to talk to you anyhow and treat you anyhow and nobody will check her nobody will say nothing to her a máa pariwo máwọn èèyàn ni a máa sọ oríṣiríṣi sí yín ni and none of them will even check her pé come you can't talk to our people like that àṣẹ lóore tá a fún ẹṣẹ ń bí ni torí tí wọ́n la ṣe gbà ẹ́ síbí àbí bó ṣe yẹ kó jẹ́ kọ́ yẹn so i went there they were doing all that stupid stuff but luckily mo tún ráàánú gbà ń bẹ̀ ìjọ yẹn jọjọ tí wọ́n kọ́kọ́ gbé a new person wá sínú ọ́fíìsì yẹn ẹnìyẹn rí mi i think he saw the last name ó lọ wo last name mi ìgbà tó yá èmi ò dẹ mọ bó ṣe jẹ́ ó ṣàwá láti ta ó dúró sẹ́gbẹ́ mi bá mi sọ̀rọ̀ bàtà wọn sọ yorùbá ló ń sọ bíi tèmi ọmọ èkó ni mi ò ní dárúkọ wọn for security reasons ó wá ní ah, ó lọ́mọ kwara ni mí mo ní ẹ ó wá ń sọ fún mi ó ní that name that name àṣà sọ̀rọ̀ at length ó wá ní so ṣé bàbá ìní ẹ bàbá mo ní yes ó ní ok orúkọ mi ń jẹ́ bàbá bàbá ó dẹ̀ fún mi ní card ó ní wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé wọn wá bí ni ó ní in fact ó ní nǹkan tí mo bá wáyìí òun gangan lòun máa sign sí tó máa append the signature òun sí ó ní just go come back tomorrow you will see a change tomorrow when you come ó ní tí bá ti dé ó ní kí n dárúkọ mi fún that same Chinese woman tó ń bú mi tó ń sọ̀sọ̀kúsọ yẹn ó ní kí n dárúkọ mi fún kí n dẹ̀ sọ orúkọ òun pé mo fẹ́ rohùn mo ní òkè sà n bá gbalé lọ lo and behold mo dé njọ́ kejì lóòótọ́ bí mo ṣe dé káńtà yẹn tí mo wò yára lójú tí mo ní orúkọ mi báyìí báyìí kí n tiẹ̀ tó sọ fún pé mo fẹ́ ó ti lọ bilẹ̀kùn ó ti ń ṣílẹ̀kùn ó ti ń ṣe welcome sir ó ti ń gbọ̀n ó ti sọ pé welcome sir welcome sir ó dẹ̀ mú mi wọlé mo wọnú ọ́fíìsì <laughs> ẹ̀gbọ́n yẹn rẹ́rìn-ín wọ́n ní àbúrò máa wòran o ẹni tó bú ẹ lánàá i will set her right wọ́n dẹ̀ sọ fún un wọ́n ní bí mi pé kí ni mo fẹ́ tea or coffee ah, mo ní coffee òun ló lọ po coffee tí mo mu wá pẹ̀lú respect wọ́n ní kó lọ po kọfí wá fún mi wọ́n treat four cup ẹ̀ wọ́n jẹ́ kó yé pé àwọn tó ní ibi tó jókòó sí nìyí <laughs> torí tí wọ́n ló ṣe ń jẹun you cannot be treating now was he going to is he going to do that for everybody that comes there or was he just doing it for me i don't know but i know they treated me right that day wọ́n dẹ̀ fi gbogbo kinní mi hàn mí wọ́n ní ṣe passport ẹ̀ ní passport tó jẹ́ pé wọ́n ti ń sọ fún mi pé in the next one month gan mo lè má rí gbà mo bá níwájú ẹ̀gbọ́n yẹn ẹ̀gbọ́n yẹn sọ fún mi pé passport yẹn ni I just need to sign it and they will take it upstairs uh, don't worry normally they are supposed to send it in the mail but I'm going to make sure you take it with you today mo gba passport mi kú o bẹ́ẹ̀ jọ yẹn mo gbà kú mẹ́jọ yẹn i didn't have to bribe nobody i didn't have to do nothing mo tún ràánú gbà níbẹ̀ èmi nígbàgbọ́ pé oore tí àwọn òbí mi ti ṣe síwájú fún ọmọ ọlọ́mọ táwọn náà ò mọ̀ rí òun lèmi náà ń jẹ àánú yẹn lèmi náà ń jẹ i was not special there was nothing else but i just found favour with god and men and also women ọlọ́run kàn ṣe mí láàánú ọlọ́run fún mi lóore ọ̀fẹ́ yẹn mo gba passport yẹn ẹ máa wo iṣẹ́ ọlọ́run o mo wá mú passport yẹn mo wá ń lọlé you know what I told myself mo ní ọlọ́run ò fẹ́ jẹ́ kí n ṣiṣẹ́ ológun mi ò ṣiṣẹ́ ológun mọ́ màá máa lọ sí school mi you know mo dẹ̀ délé mi ò pè wọ́n mi ò lọ guess what was funny àwọn náà wá ń wá mi tán tún wá ń lé mi ká wọ́n wá ń fi káàdì sẹ́nu ọ̀nà mi Ipe kí n wá sí ọ́fíìsì ṣé mo ti lọ yanjú ọ̀rọ̀ passport mi ṣé mo ti rí passport mi padà if i have not kí n wá àwọn lè help mi bí màá ṣe get passport mi padà but in a nutshell nǹkan tí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ gangan ni pé it is very important even kó o lọ sílùú mi kó o ti ní ìwé ìgbélùú ó ti yẹ kó o ti ní ìwé ìgbélùú dá your birth certificate tó mú wá láti ibi ti ìlú abínibí tá a ti bí ẹ àti passport tó mú wá láti bẹ̀ ó wà very very important to you for certain reasons àwọn iṣẹ́ kan wà tó máa lọ tó máa lọ fẹ́ ṣe they will tell you we want to know where you came from ọ̀rọ̀ pé o mú photocopy kọ́ we want to see the original because I remember vividly he told me that day you are like a John Doe right now you are a nobody that a military man. That was what he told me. He said, You are a nobody. We cannot put you in the military. We need to identify you. Money, but you have the photocopies. Only no. That doesn't count now. I have it then. Yes, you brought it, but now you are telling me it's stolen. You brought a police report. But I cannot bring you into the military this way. I need to see all your documents again and make fresh photocopies. But right now, as you are standing in front of me, even though I have the photocopies from the first one, you are a John Doe, a nobody, without your Nigerian passport, without your birth certificate. Can I pay more birth certificate mi mú without my Nigerian passport, it will be okay. But I didn't have none of those. All of them were stolen. I became a nobody in another man's land, even though they have photocopies of my documents. So I'm telling you tonight, take for instance, God forbid, ó di hehehe òun ṣe Yorùbá nation òun agitator ọwọ́ lé ẹ wọ́n ń lépa ẹ̀mí ẹ ó dẹ̀ ti fa passport ẹ̀ ya oní kọ́ńtì randanrandan àbí o ti lọ gbé òpó ẹ síbì kan wọ́n sọ pé wọ́n ti ní new passport kan bì kan new passport tí ò tí wà recognized don't get me wrong it's a good thing and we are going to get there and we are going to use it it's going to work tó bá jẹ́ yẹn náà ni Elédùmarè ti kọ pé passport wa nìyẹn òun náà ni kò sẹ́ni tó máa yí padà but don't count your eggs before they are hatched don't and don't mimic somebody you see online tearing their passport. Remember now, we live abroad, you live in Nigeria. There's a difference. And you need to understand another thing. You need to be your own man. You need to be your own woman. Don't let nobody push you around. Do what you want to do by yourself. That comes straight from your heart. Not because Michaela says so. If Michaela says so, do you feel that's the right thing to do? Are you convinced in your heart? Don't do it because my caller says so. Think, ask yourself, do I want to do this? At the end of the day, whatever the outcome, am I ready to face the consequences? Or am I going to come out here and blame my caller and say, my caller sent me? No. Ask yourself first. Because as far as I'm concerned, if I don't believe in what you are saying or what you are doing, I don't care what you say. And I don't care who you are. You cannot move me. And you cannot make me do anything that I don't want to do. When I do something, it's because I'm convinced in my heart. I have that conviction that it is the right thing. It is what I want to do. Not because everybody is doing it. Not because somebody cajole me or somebody brainwash me I'm a man of myself. And I try to train my children that way. Don't let nobody push you around. Don't let nobody tell you what to do. If you want to know if you are a leader, it starts from you yourself knowing that you have a strong conviction that nobody can just push you around. Because if you are somebody that everybody will push around, forget it. You cannot be a leader. And who told you that you are not a leader? You are the one that will train yourself to be that way. You are the one that will tell yourself that, yes, I can do it. There is nothing nobody is doing that I cannot do. I can even do it better. I can give the people the best. Does that mean you are going to be a leader? If you are not destined to be a leader, you are not going to be. But people will still see that in you. And that respect will be there for you. Don't just be a pushover that people will just push around or talk to anyhow or use you as a tool. Because guess what? At the end of the day, when they use you as a tool, you will be abandoned at the end of the day. And somebody else will be reaping what they use you for. You can even thank God if you don't lose your life. I'm, I'm appealing to you tonight. The fact that you see people doing something online or somebody come out and say, yeah, yeah, passport. Think twice. Do you have another passport like him or like her? As I'm talking to you right now, I have both passports, US and Nigeria. And I can use either one of them to come in and out of Nigeria. The only difference there is if I have my Nigerian passport, I don't need a visa to come to Nigeria. I can just book my flight and say I'm going to Nigeria. I don't need to go to the consulate. As long as my Nigerian passport is still valid, it's not expired. I can decide tonight, oh, I want to go to Nigeria in two days' time. I can buy my ticket and know that I'm flying in two days' time because I have a valid Nigerian passport. Now, if I don't, then I need to take my US passport or my UK passport or my Canadian passport and then go online, pay the fee for a visa, and submit my passport at the Nigerian consulate for them to stamp it with a entry visa for me to visit Nigeria, even though I believe Yoruba land is my fatherland, is my motherland. But now I don't have the passport to get in there, but I have another passport. So they are going to treat me as a stranger to enter my own land because I don't have the right passport, right? But I can still enter as long as they grant me permission to enter. But for you, that you only have that Nigerian passport and you tear it up because you saw me tearing mine up or you burn it, Mr. Man, Madam, you are going nowhere. You can't go out and you can't come in. You are putting yourself at risk. Don't do it. Except <laughs> you know you already have another traveling passport somewhere and you just want to deceive people. But I advise you tonight don't say because people, everybody is doing something, you want to join a bandwagon and do it. Think twice so that you don't get you, you don't become a, a, a, John Doe, a nobody. Even if you are going to seek for asylum, questions will be asked. It will even be better if you have your passport. Even if it's expired, as long as it's original, when they see you and you tell them your story, you tell them why you are running away, they can still consider you but they will verify that passport to be sure that it's authentic because they want to know who you are, especially nowadays that we have ISIS, terrorists, and everything all around. Nobody just want to bring anybody into their country without knowing who they are or where they are coming from. If not that Nigeria is what it is, you know they do background check for you when you come into all these countries. They try to make sure they are not bringing criminals into their country. A lot of people are looking for jobs, high paying jobs, and they lose they lost out. You know why? Because they are calling the schools they claim to have attended in Nigeria. And because we don't have that kind of uh, we don't have that kind of organization where they can verify these schools online or call the schools and get the right information, they kept calling. After a month, they tell you, well, we couldn't reach nobody to confirm your credentials from that school. We're sorry. We're going to res resign this offer. Or we're not going to make an offer. Because we couldn't confirm everything you said. Thank God it's be getting better now. Some schools, now there are some schools that are recognized now. Like you bring your credentials and they see them, they already know how to go about it where to go, how to verify them, but not all schools. Same thing goes for some places where you work in Nigeria. They can't reach nobody. These are all the things we are talking about. That these things need to change. Things need to change. But at the same time, while we are working towards this, please, please, don't let anybody deceive you to put you in trouble or to jeopardize your safety, you still need your passport. That is why when the Nigerian government, when they are fighting against somebody, the first thing they do is they take all their passports away from them. That is them trying to make sure well, you cannot go out. We got you. Look at Showore. Showore is still in Nigeria. He can go nowhere because they took his passport. Not just Showore, there are other people like that. There are other people like that that I don't want to mention their names. Oh, you can say, okay, I'll go and do a fake one. Shebi Kinshati escape ni. Well, you, you are going to have to thank your stars and thank your God if you are not caught. Because if you are caught with a fake passport, you are committing another crime. You are committing another crime. So you are better off having your original passport. The moment you tear it up or you burn it and they know you did that, they can flag your name and tell them, don't issue a new passport to him or her. So we want to see how he or she is going to get out. Find the address because he has committed a crime. Send the DSS or send the police to go and arrest him. So where are you going to go? How are you going to escape when you don't have a passport? Even if you want to run away. Even if you run into Kutonu, Eh? If you like, walk. If you like, ride motorcycle and enter Kutonu. Just pray to God that one day you don't get stopped by the police and they're asking you who you are and they want to identify you. How will you identify yourself? But if you have your passport, you can easily identify yourself. Worst case scenario, they will tell you, you are not supposed to be in here. And then you tell them your story. Well, some people are trying to kill me. I'm trying to run away for safety. Okay, I want to seek asylum. That's a different story. That's a different case. It's different from you are a nobody. They don't have anything to identify you. So let's think twice. Yes, the people that are doing it, I'm not saying they are wrong. They are entitled to whatever they are doing. I can do likewise. But what I want you to understand is I have dual citizenship. I have another passport that is not a Nigerian passport. So if you only have a Nigerian passport, don't try to be like me and tear up your Nigerian passport because you don't have another one. If you have to travel, you still need that passport. In as much as we have not got our Yoruba nation and the world has not recognized that, you don't have another passport yet. You don't. Don't deceive yourself. And don't let nobody deceive you. Because ask yourself if you say, Oh, I have another passport, can you travel with it? Will it be recognized? Ẹ jẹ́ wa ń brain o. Ẹ má gbàgbé mo sọ pé àṣálẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ohun tí mo fẹ́ jáde tí mo fẹ́ wá sọ̀rọ̀ pa ẹ̀. Ọ̀rọ̀ ohun tó ń ṣẹlẹ̀ láàrin àwa àti àwọn ẹ̀yà Ìgbò but torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn brothers wa àti sisters wa wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀ mo ti fìyẹn lẹ̀ pé tó bá di lọ́la lórí ètò lọ́dọ̀ ìyáàfin ìyá wa Fúnkẹ́ Ìyálájé ibẹ̀lẹ́ ti pàdé mi lọ́la eh, ní aago méjì ọ̀sán Eastern Time ó máa jẹ́ aago méje alẹ́ nílẹ̀ Yorùbá eh, bẹ́ẹ̀ ni aago méje alẹ́ nílẹ̀ Yorùbá ó máa jẹ́ aago méjì ọ̀sán ti níbí báyìí nítorí pé eastern uh, standard time làwa ń lò aago méje alẹ́ lọ́la ọ̀dọ̀ yáàfin fúnkẹ́ ìyálájẹ́ lẹ́tì pàdé mi eh, mo wá fẹ́ fi ìkéde síta gbogbo ẹni tó bá mọ̀ pé torí mo ń rí àwọn nǹkan kan lẹ́nu jọ́ mẹ́ta yìí mo sì wà lórí ọ̀rọ̀ tí mo sọ gbogbo ẹni tó bá rí nǹkan kan nípa àwọn tí àjọ rìnrìn àjò yorùbá nation yìí yálà bàbá akíntóyè ni àbí olóyè sunday adéyẹmọ gbowósà àbí kankan nínú àwa sọ̀rọ̀sọ̀rọ̀ tí àwọn èèyàn kan ń pè ní ọ̀dàlẹ̀ àbí tí wọ́n sọ pé a fẹ́ jẹ́ kí nǹkan lọ síwájú tẹ bá rí àtẹ̀jáde kankan tán bá gbé jáde bóyá wọ́n ní ẹnìkan kọ lẹ́tà àbẹ́nìkan sọ̀rọ̀ àbí nǹkan kan kẹ tó máa bá wọn dá sí àbí kẹ tó máa sọ mo fẹ́ bẹ̀ ẹ kọ́kọ́ wá díẹ̀ náà kí ni authenticity what's the authenticity of that letter where did it come from who wrote it who brought it out ẹ kọ́kọ́ bira yín níbèrè yẹn náà ẹ wo source ibi tí kinní yẹn ti jáde wá before you start you know, posting it or helping them to disseminate such false information because at the end of the day ìwọ gan sọ̀rọ̀ ẹ lórúkọ pé onírọ́ ni ẹ́ ó máa hard fún anybody láti wá ta irọ́ fún mi because to bá gbé wá i will not debunk it but i will go and check it màá lọ check his source màá bi any question until i find out the truth before i will talk about it or do anything about it it's not about defending anybody and it's not about working for anybody like i said people do say everybody has a price and just for the sake of not going into any argument with nobody. Yes, I have a price, but nobody can pay my price. You cannot pay my price. You know why? Because if my price is to satisfy all the over 60 million Yoruba people, and you want to offer me, just me alone, eh, 50 billion dollars, and you think that is my price, then you should be ready to pay that over 60 million Yoruba people, the same amount, each and every one of them. That's why I said I'm not going to argue with you like, oh, I don't, you can't pay my price or I don't have a price. Okay, I agree with you because people love to argue. Oh, everybody has a price. Okay, I have a price. But whatever price you are paying me that will satisfy me, then you should be ready to pay to all other Yoruba indigents that I'm standing for, that I'm talking for, that I'm speaking for. If you cannot do that, you don't have my price. You cannot pay my price. That is my own stand. And most often, people think this is about fighting each other. It's enmity. Or we are... No, no, no, no, no. I'm not arguing with nobody. I don't have any enmity with anybody. But if you lie against an elderly person, or you think you can bastardize an elderly person by lying, and you say you have a leader, I will call your leader out because your leader is not a good leader. If that leader is a good leader, they should call you to order and tell you to stop it. Bring out facts, bring out evidence, talk based on facts, based on evidence. And I'm talking about verified and verifiable evidence. Not just something somebody cook or some beer parlor talks and then just come online and start shouting, yelling, saying you are saying something. Kept repeating the same thing all the time. And at the end of the day, you're not getting nothing done. You're just making noise. It don't make sense. It don't make sense. Nobody is fighting nobody. We're just telling one another, let's do things the right way. And if it is not right, it is not right. It can never be right. The fact that I can shout and yell or curse people out doesn't make me, you know, the person saying the truth. The fact that I can tell lies about people doesn't make me, you know, the righteous person. It only makes me a fool that people are watching as a fool, but I don't know. Yes. You keep watching. I've told you. Have you seen the difference now? The election is over. Where are the crowds? Where are the ones shouting and yelling? Emma so where are they now? Yes, there are, there are still few of them out there. But I give you the next, well, by the middle of next month, watch what will happen. All of them will fade away totally. You will not see them again because by then they will be done. But now some of them are still hanging around because they still don't know what is going on or what is going to happen. So they are still trying to keep the status quo like, oh, ẹ má ti jà lọ, ẹ jẹ́ ká ṣe máa tàn wọ́n, kán ṣe máa jàjà wọn lọ. But very soon, ó máa yé ọmọ tó ń sunkún, ó máa yé ìyá ẹ̀ tó ń rẹ̀ dákẹ́. Ẹ wo ẹ̀yin èèyàn mi, <laughs> ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n o, wọ́n láfẹ́fẹ́ ló máa ń gbé lọ. Ó jẹ́ gẹ́gẹ́ bí atótónu mi láṣálẹ̀ yìí mo wá gbà wá níyànjú ni mo wá bẹ̀ wá má tẹ̀lé èèyàn o pé torí lágbájá fa pásítọ̀tì ya ma fa tèmi ya ẹ torí kinní kan tàmẹ̀dú ṣe kinní kan èrò o pé àrònú ẹ kó pe ọ̀dọ̀fínú ẹ kó bìrẹ̀ léèrè tó bá di họ̀họ̀họ̀ tó di ẹlẹ́rùgbẹ́rù ẹ̀ <laughs> ṣo níbi tó máa gbégbà èmi níbi tí máa gbégbà ó ti bá fa títọ̀dọ̀ tèmi ya. mo ní another passport tí mo lè lò ó bọ̀ wọ́n ní kó tó copy me." I will always tell you the truth. I can come here and say or do some things. But personally, ask yourself before you do what I'm doing or say what I'm saying. Do you have what it takes when it comes down to it?